سورة المطففين بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون ègbé ni fún àwọn ẹni tí ó ń dín òṣùwọ̀n kù àwọn ẹni tí ó ṣe pé nígbà tí wọ́n bá ń gba òṣùwọ̀n tiwọn ní ọ̀dọ̀ àwọn ènìyàn wọn ó gbà á ní kíkún. وإذا كالوهم أو وزنوهم يخسرون ṣùgbọ́n nígbà tí àwọn bá fẹ́ wọ̀n fún àwọn ènìyàn wọn ó dín òṣùwọ̀n náà kù kò ní pé. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم. àwọn wọ̀nyí wọn kàn wá mọ̀ àmọ̀dájú ni wípé a ó gbé àwọn dìde ní ọjọ́ kan tí ó tóbi. يوم يقوم الناس لرب العالمين ọjọ́ tí àwọn ènìyàn ó dúró níwájú olúwa gbogbo ẹ̀dá. kalla inna kitaba al-fujjari lafi sijjinin wa ma adraka ma sijjin àgbẹ̀dọ̀ o dájúdájú àkọọ́lẹ̀ ti àwọn ẹni búburú wà nínú sìjíìn kí ni yóò mú ọmọ àmọ̀ dájú ohun tí ó ń jẹ́ sìjíìn náà. kitabun marqum. àkọọ́lẹ̀ kan ni tí a ti lè pa. wailu yawma'idhin lilmukaththibina alladhina yukaththibuna biyawmiddin. ègbé ní ọjọ́ náà fún àwọn tí ó ń pe òdodo nírọ́ àwọn ẹni tí wọ́n ń pe ọjọ́ ẹ̀san nírọ́. وما يكذب به إلا كل معتد أثيم ẹnìkan kò ní í pè é nírọ́ àyàfi olùkọjá ẹnu ààlà ẹlẹ́ṣẹ̀. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين nígbà tí wọ́n bá ń ké àwọn àyà wa fún un á sọ pé àwọn ìtàn láéláé níwọ̀nyí. kalla bal rana ala qulubihim ma kanu yaksibun. rárá o ọ̀rọ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n ṣe níṣẹ́ ló jọba jù lọ́kàn wọn. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون dájúdájú ní ọjọ́ náà a ó fi gàgá sí àárín wọn wọn kò ní rí olúwa wọn. ثم إنهم لصال الجحيم. lẹ́yìn náà wọ́n wọ iná jahim. ثم يقال هذا الذي كنتم به تكذبون لينا أوصف فون ويكوي إيين يونتي إيين بنيرو كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم dájúdájú àkọọ́lẹ̀ ti àwọn ẹni rere yóò wà nínú ẹlẹ́yìn kí ni ó lè mú ọmọ ohun tí à ń pè ní ẹlẹ́yìn náà àkọsílẹ̀ kan ni tí a ti lè pa. àwọn tí a súnmọ́ ọlọ́run wọ́n jẹ́rìí sí i. إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون dájúdájú àwọn oníwà rere wọn yóò wà nínú ìdùnnú àti ìgbádùn wọn ó máa wòran lórí ibùsùn. ta'rifu fi wujuhihim nadratan na'im. ìrẹ yóò máa rí ti tútù gbẹdẹgbẹdẹ ti ìdẹ̀ra tí yóò hàn nínú ojú wọn. يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون a ó máa fún wọn mu nǹkan mímu tí a ti dé pa ìparí rẹ̀ yóò jẹ́ tùràrí àlìmísìkì àwọn tí wọ́n bá fẹ́ ṣe alápàǹtètè kí wọ́n ṣe é síbi èyí. ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون ohun tí a fi rò ó pọ̀ ni tẹ̀síníìmù orísun omi kan ni tí àwọn ẹni tí ó súnmọ́ ọlọ́run yóò máa mu níbẹ̀ إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون dájúdájú àwọn ẹni tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n ti ń bẹ nínú àwọn ẹni tí wọ́n ń fi àwọn onígbàgbọ́ rẹ́rìn-ín nígbà tí wọ́n bá ń kọjá lọ lára wọn wọ́n ó máa ṣẹ́jú sí ara wọn wọ́n ó máa fi ọwọ́ tọ́ ara wọn وَإِذَا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين nígbà tí wọ́n bá ń padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn wọ́n ó padà pẹ̀lú ìgbéraga. وإذا رأوهم قالوا إن هؤلاء àti pé nígbà tí wọ́n bá rí wọn wọ́n ó sọ pé dájúdájú àwọn wọ̀nyí ti ṣìnà lọ. وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون bẹ́ẹ̀ ni a kò rán wọn ní olùsọ fún wọn ṣùgbọ́n lẹ́nìí àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n ò máa fi àwọn aláìgbàgbọ́ rẹ́rìn-ín. على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون wọn ò máa wòran lórí ibùsùn ǹjẹ́ a san àwọn aláìgbàgbọ́ ní ẹ̀san ohun tí wọ́n ṣe níṣẹ́